والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن وقت السنة النبي صلى الله عليه وسلم إذن ما إمام بسعر وأنا جيجا إن فاتك السنة إذا في الفجر tó ti fẹ́ yọ ó jẹ́ nǹkan tó so pé tá a bá súnwọ́ ń bẹ̀ àmì rí ju àsìkò díẹ̀ lọ láti rí pé afẹ́gbàrí yọ nítorí kó lè bá já sí pé ń bẹ ọjọ́ olùrànni lọ́wọ́ níbi àti lè bá sùyàmù yẹn já ní rọrùn àtọ̀sẹ́ni tó bá ti tẹ̀sẹ̀ jẹun nítorí pé ẹni tó bá tẹ̀sẹ̀ jẹun ẹ̀sùn máa kébé tètè pa yàtọ̀ sílẹ̀ yìí ẹni tó bá ti tètè jẹun yóò sùn tó bá sùn sùn ó súnmọ́ ó jẹ́ kí àsìkò sọ láti ọ̀bà ọmọ lọ́wọ́ nítorí kásìkò sọ láti ọmọ ọba àbámáyà lọ́wọ́ tó bá kásìkò fún ẹ̀ jẹ́ sàárì sí ó súnmọ́ ìgbàgbọ́ ìfẹ́gbàdé ọ̀yọ́ tí ìlú àti jẹ́ sàárì rẹ̀ tó kó síwọ́ kí èèyàn máa ṣe palẹ̀ máa ti lọ sún síláìsì nígbà tí ọba ti sàlùwalá tó bá ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe àlùfáàjà àdìtúyọ́ ó ti tẹ̀lé kàtà ìfẹ́jẹ̀ ó ti gba mọ́sálásí lọ. ẹ̀sùn sẹ́ni tó ti jẹ́ sáré láti rí agogo mẹ́ta òsì tàbí ṣùgbọ́n ọwọ́ dídí tó jìm tó fi ń jẹ sáré lágogo mẹ́ta tí ọba fi lè lọ dùbúlẹ̀ tó sùn níbi agogo mẹ́ta àbọ̀ ó lè má jì títí agogo mẹ́jọ eléyìí tó túmọ̀ sí wípé àkókò àṣùbà gbogbo ẹ̀ ló fi máa sùn wọ́n tún jí ọ láago mẹ́jọ ó lè kó ọrùn tó sùn kó tó ìtọ nítorí pé ọmọ èèyàn ní iye wákàtí tí ń bó káàtì àti òfìsù tó ọrùn fi dá lójú rẹ̀ tó bá ti ń sùn bọ̀ tẹ́lẹ̀ tó wá jí sí nǹkan kan tó tún wá padà lọ sùn nínú àgbọ́yé bó oorun títí máa ń sèyàn oorun yẹn dọ̀tún ni oorun tó fẹ́ sùn ni kò ní rántí kó ọ̀kan ló sùn kó tó di kó jí bí ìgbà tó tún fẹ́ sùn tuntun ni kò nínú bí àlàáfíà ọmọ yẹn ṣe wà gbogbo ìgbà tó bá sùn àbùkátà kò sùn bí wákàtí mẹ́fà kò tó di kọ́ dábàá kó dìde nígbà tó bá sùn láago mẹ́ta tó ń gbà wọ́n ló tó dìde ó rí i pé wọ́n máa lọ bí aago mẹ́sàn mẹ́sàn àbà èyí tó túmọ̀ sí pé sígbà yẹn lọ́ọ́ máa jí pé pọfẹ́sà ṣùgbà kó tó múra pọ́n lọ bí iṣẹ́ rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká jẹ́ sáré wá lẹ́bàá àgbàtí àgbàdà rí fẹ́ yọ eléyìí àǹfààní pọ̀ ń bẹ. àǹfààní wípé oúnjẹ tá a jẹ lásìkò tá a jẹun yóò wúlò fún wa láti jẹ́ pé a lè fẹsẹ̀ dání rọ̀. ẹlẹ́kejì ó súnmọ́ ìgbàtí àgbàdà rí ọ̀yọ́ tó bá ti ń síwọ́ ọlọ́mọ palẹ̀ mọ́ ọlọ́sàlù àlá ó ṣe gbogbo tó fẹ́ ṣe láàrin ìgbà tó ń ṣe máa sọ́jà ilé yọ ọlọ́sọ̀rọ̀ kàákà àlùfẹ́jẹ̀ láti dẹ̀gbà mọ́ṣáláṣí lọ òní jẹ́ kó o jẹ́ pé ńgbà tó dé mọ́ṣáláṣí ó tún máa tó gbé owó tó fi parí àṣùbà ògbé ló ń tò tó máa bí ọdẹ rè kí ni wọ́n kà láṣùbà yẹn yóò yóò fún wọn mà yóò fún wọn mà tó ẹ lómi sí wa gan tó fi fún ìsálámà tó máa hàn tó à ẹni tó tẹ̀ jẹ́ kókò dìde rárá orí ìdè ilé ìfúlú ẹlẹ́dàá kọ́ gbà kọ́ fọ́nrán lọ láti máa ṣe dáadáa subhanallahu wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك أستغفرك وأتوب